wọ́n bọ̀ ọ́ lálẹ́ tẹ́mi inú lẹ́yìn kí ló kún ẹ láì yá. diplomacy lèèyàn máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ you don't just scream at people because téèyàn bá ní pé àní pàdé lókè táwa padà pàdé ìsàlẹ̀ nǹkan. I'm sorry. kò sí bí mo ṣe fẹ́ explain ẹ̀ tó kò lè yé mi. a lè torí pé ààrẹ oúnjẹ jẹ a máa jẹ májèlé. gbogbo òṣì àti ìranù tó bá serve sórí table fún mi ni mo kò jẹ. obìnrin ni yín and it's the obligation of a father to cater for his family. bí mo ṣe wà the only thing a man can break in me is my bank account. ẹ ẹ níbi ogun ọ́fíìsì wọn. ẹ bọ̀ mi ẹ mọ bí mo yẹ detest kéèyàn máa pa irọ́. Àwọn I detest liars. Ṣé torí ẹ̀ ló ṣe wá sùn sórí iṣẹ́ mi báyìí? Ọ̀run lè máa dùn pẹ̀lú bó ṣe sùn yìí. Àgbàlájọ́ ló fi sọ pé ò fẹ́ kán wá sílé wa rárá.